àjẹ́kùn ọlọ́run ọba aláìmú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́wà olùfẹ́wà alfáwà àgbà anábíwà Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run tó mú láti ilé àtàwọn ará rẹ̀ àtàwọn ìgbàdí àti nígbà ọlọ́mọdé àbánú wa ìpanu ẹ̀yọ àti báyà tálíkẹ́ àwọn. kíra tá a ti fi dánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní òtá ní ìwọ̀bá àti kíra tó lọ́kùnrin àfárọ̀ àfúdé ìgbé àdéhùn àwọn àkàlẹ́kùn ti ọlọ́mọsọ̀lọ́ àlọ́wọ̀ sẹ́lẹ̀ ọgbọ́n Usman àti Ali àlàyé tí a ń gàlàyé fún wa lọ́wọ́ náà nípa Usman ibùdó àǹfààní radiyallahu anhu ìjọba kàrọ̀ ní àmàlù òfin kófà àwọn tí kò sí nílò kófà tó kàrà ìfún wa lọ́wọ́ lọ́wọ́ ní kí wọ́n gbọ́dọ̀ láyé ẹ̀ lọ. nígbà tó kí wà ní kàkórí lọ́la ni lẹ́yìn iṣẹ́ ẹ̀ ní agbẹ́jọ́ tó tó ti mú ikú sí wọn àwọn káyọ̀ ká gbìyànjú láti gbà wọ́n tó wọ́n tó wà kalẹ̀ ó di wà kálukọ́ òyìnbó wọ́n wò tó ti tọ́ ọ́ nípa àtọ́ àfẹ́ sábẹ́ lótùtù قوتي هو قد يجاك إلا أولوه شوار الله ولا تعلق سوالوه ولا قرآن الكريم ولا لا إله إلا الله على عظيمة قد إبايك وكتابة كتابة على سنة القوة قوتي هو موسى لحال سنة أحد أبن ولا قرآن الكريم نعم ويرضى سيدنا عثمان بن عن قلوه أعماله في خلافته لكوفة أو يدل الصيفي عند ضد خليفة فأتعب لهم لكوفة كنا يتجلال سلام يوم لكوفة وأن من بعيد سعيد إلحاد القادسية وأيام إن سعيد جاء بكم نقوفة هو قوة كانوا يرضي أمراكو وقادسية بأيام فقال الرقي إن أنتم وجوء الناس أين تتمنى أين تتمنى وقد jẹ́ńdà ánìdà asad bẹ́ẹ̀ ni ẹgbẹ́ tí mo tí àwọn èèyàn kọ́ bí kìíta kìíta àwọn èèyàn bí tẹ̀lé ọ̀nà yóò kọ́ bí àdúgbò dára fàbílágò àyìnà ayẹ̀tẹ̀dẹ̀ àjà àwọn bukata wọn ní bukata ní sáwọn ará lùzáàbí èyí tí wọ́n dí máa kọ́ àwọn ìgbìlẹ̀ àdáwọ̀ ẹ̀kún náà wọn òyò àwọn ọmọ ròyìn tí lọ láàrin ìlú nǹkan èèyàn ń bùkátà ohun ìgbẹ́ nílẹ̀ ilé làwọn ìgbẹ́ orí àwọn aṣáájú ní abẹ́ ìlú karabi àjẹrè gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìsìnkú náà ni àmọ́ làwọn òye òní ó làwọn aṣojú níbi kọ̀ọ̀kan ó dé wa àwọn èèyàn lùmọ̀ wa èèyàn ń lùmọ̀ wa àwọn ló máa gbé àwọn èèyàn máa àwọn aráàlú máa bùkátà òye wọ́n bá ń bùkátà àìná ọmọ ìlàjá ìtóbi wa àwọn abúlé فابلغونا فابلغونا كده حاجة تنزل حاجة كان دي بكاتا ما جاءنا الله ما هم من يحتاج إليه من فوائد وغافل bẹ́ẹ̀ pé àbùkátà ti ẹ̀kọ́ ní kọ́wárí wa ní ìgbà ló lè bíá ìgbìmọ̀ ẹ̀yí kọ́wárí wa bẹ́ẹ̀ alukura fún ìsọmọ̀rọ̀ ìsọmọ̀rọ̀ kọ́wá láwọn tí wọ́n kọ́ kùrán àwọn ọmọ bíi ṣe bá bí òlàlẹ́ nígbà ni àwọn òfin ẹ̀mọ́ kí ọ̀rẹ́ ilé ìwọ̀n kí ṣẹ́jọ. Ìfẹ́rẹ́ṣẹ́ alfáàdà fi kú fàájì kájí ìfi wọ́ládì Ìfẹ́rẹ́. Àwọn mọ́níwọ́ní wá kùrọ̀ ápọ̀ nílò kú fà nípa àbúrú mọ́níwọ́n nípa àbúrú nípa àwọn gọ́ọ̀mù òfin ìwàlẹ́ àti fi ìyá ọ̀ náà ni àwọn ìpínlẹ̀ òun ló ní àwọn sí àwọn gómìnà tí wọ́n yìí ọjọ́ aid ní ìyá Osman iná Sa'id bá kọ́kọ́ sí Osman ìjọba anna ti wà àkọ́kọ́rà omi máa kó kútu fàálẹ̀ iná ọjọ́ wa báwọn yẹn tó ní Madina bá fún ọ ní ìrò ìpínlẹ̀ wọn kò sí. Fàkàlù àti àfíkà àyìn مرجوع بما لبثوا له أهلا bẹ́ẹ̀ ni mo ti gbé ní nípa tó fún wọn jẹ àfún wọn ní nǹkan lórí pé ọ̀pọ̀tí wọn fẹ̀yìnnáwó mẹ́rin nílẹ̀ àti omor min mẹ́tìlá báàkì bíhàl lẹ́mìyà mẹ́kò àsọ́dà gbogbo ìgbà tí wọ́n ti dìde fún àwọn èèyàn lámàrí tí ọ̀pọ̀tí wọn جاء المدينة نيارا مدينة جيجرا عثمان رضي الله عن المدينة هذه جبا تسعدنا علي له على قول أمو التي كوفا إيه كان وقت هو رجل سعدنا علي كاف مفتو مدينة مسكين كوفا سمعت الدعاء سمعت ان النبي صلى الله عليه وسلم اتوقع في عمر عثمان بن مجنون في عثمان قال يا اهل المدينه يا مدينه استعيدوا امرا واتقوا بلديك الدارهم في الذكر تنبع وليك في نوبات تنبع فاني والله بجاني إنيو مفضل برا فهنسن لهم الذي لهم إن أن أتوا إليكم إن أنتم إن أن رأيتكم أكتابات من شئد ما نال الكرات أمر والله ما لكم تقلوا وانتو توقعوا أي ما بام ربعي أتوا إلى مدينة مالكو توقعين فأقلوا من شهد ما على الإراك أمر عباس آه، وراء الان تقوى بك في الجسد ويران وكاك بعد من كده فيكون ما هو في البلاد إسرائيل فجد الولي قالوا كيف تمكن إلينا ثامنا ثامنا من أربين كل ده إنه اللي عمل كل فكر في المجموعة طيب. كان نبيها من النساء ما كان له من حجاز ويمن وغيرها من بلاد فكريو وكان في كلاس حتى عقلوا إلى طبعا من جاز من مدينة مكة مولا ذلك اليمن حتى حتى لون حتى لي لكم وعفوا لي من بعد فخرجوا إلى وادوا صلى الله عليهم أمرا ولو من كلام اليوم ولريال الأمر يقول لم يكن في كتاب مسلم كفين سلوان ثلاثة

الإبراد الآن قلب سعيد معاته ولم يكن من الإبراد الآن أشار إليها إبراد ابن أماء حسن وحسين ثم الله حسن وحسين ابن علي ابن علي وقلوه ابن علي مجال سلاني قولي سيدنا علي بن عمر عمر حنان بن مسلم بن àwọn ẹ̀kọ́tù wọ̀nyí ó bí wà ọ̀dọ̀rọ̀ àwọn sí àìsí àwọn sí náà tó ń darí jẹ̀ sí ẹ̀rọ ni kó ní ọ̀pá ní kánimọ̀ sí ìpinnu ìgbà ó bí wà ibn abbas sí abdullahi ibn abbas wa ibn umar ibn umar wa abdullahi ibn amr ibn as radiyallahu anhu ala al-asami da aziz agba abdullahi ibn amr ibn as radiyallahu anhu ibn zubair abdullahi ibn zubair وعبيدة بن الليلة وغير من كبار السهابة قالوا مين أنها أقرب الصحابة رضوان الله أجمعين ووقعوا وانجلي قاتل آبا وطوى على الصحابة الله إن طلبوا صلوا بينهم ما بين صلوا هم يفصلوا الطلاء وقال ذلك في السماء الثلاثين يسلوا قلوا الإسلامي التي يجب الهجرة lẹ́yìn tí ti ètò ìdíkò láyé nì ó di wà ọlọ́wọ́ ti eto عيني laye ni الله di àrà اختار سعيد قبيسة بن إمام بإمداد عبد الرحمن بن ربيع الذي قال بالباب كان سعيد يسجوع السنة موضوع في اليمن ممكن على في إمدادك في الانفوسمنت وعبد الرحمن بن ربيع يكون عن إيه إدوباب فبلغ عبد بدان سير سعيد حذيفة يعادل عن بدان إن سعيد بن زمان كان هو ردعا له مواد تجري الإنسان في أحوال نقول فصار أبيت وجد مع عبد الرحمن سنة وذكر أبا الهوي أن سنة عبد الرحمن ثم رجع إلى سعيد بينا بعد سعيد فصاباه بالكوفة أراكل من الكوفة سنة الثانية وثلاثين منذ أتسوية هجرة هذا عبد الرحمن بن ربيع ترك عبد الرحمن بن ربيع هو الترك خمس مرات كل كتاب وعودل في خير لو نكون لي قوموا بإنياجوره وجمع عليه طرق ولا قرض ولا حج أما ترك أما هذا الحكم قتلوه قتالا سبيلا فلا تجد ولا تجد مقدر ده حتى قتل ولد سيدنا سعيد وفرق جيشه سعيد وجمال يا سيدي كنت سارت من هذا الباب أحد باب في الجمال ربيعة وعلى الخطب بن سلمان بن يمان بن ربيع ولا سلمان وما ربيع الجهل أخو عبد الرحمن كما يا عبد الرحمن صامت الذي يقرأ سعيد من المسلم مؤمن بالأخي امي سيدنا سعيد نلو قري القتل ثم كما هي ما جاءوا معه هم يسوعني كلها فرقة كانت نهوي جيلان جيلان هو قال منها ولد الديلان والدردان الدردان في سلمان فارسي بدرين سلمان فارسي ابن شدة من فارسي وأبو هريرة الدوسي أبو ريرا الدوسي يقول لك بقى كوان وقال أيوه سبحانه وتعالى يوسف الله كان صلى الله عليه وسلم وقال له أصبح عيني فالدعوة أنا بقول إسلام وعفريقيا أنا ìdára wọn pàtàkì tí a mọ̀ lọ́kàtà àtọwọ́ ìlú kábùlá lọ sí ọmọ mùsẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ mùsẹ̀yìn ọdún tí yẹ ti ìgbà ọdún tí yẹ ti ìgbà gbogbo ìsìn àwọn obìnrin tù ní sí àgànkà ìgbà ìsìn ìwọ kánò ìwọ ọmọ ẹ̀rọ dálẹ̀ wọn kó bá tẹwà ọ̀pọ̀lọpọ̀ mùsẹ̀yìn làwọn ọdún

أما سعيد أوافي عبد الرحمن وما يا سلمان يجبقي ونقب يباب وصل على غزو أبي آل الكوفة وقف من اليمن إنا أولوه من دولويا ولا كوفة وحمداء أمير المؤمنين عثمان آل السلام إن أمتهم أمير المؤمنين عثمان كتوانا وضعوا في الفصل وراء الشام فيه الحبيب بن مسلمة بن الجامع وعطولة نعنى لأبيب بن مسلمة أمر عليهم سلمان بن ربيع بن أمير ومثل بن سلمان بن ربيع أمر عبد الحميد أن يكون تابع امراته حبيب واقرا جاء وبين كنا سلمان بن ربيع أقوى حتى كان أهل الشام وراء الشام حقيقة تأملنا بالنسبة سلمان قال سلمان دلول يا عوام عليهم فتحة قال دلول يا عوام قال قصيون وراء كوفة إذا نحبب حبيبا ونحبسه سلمان أوانه حبيبه بين عدد ثلاث مرين وإن عبيتم كثرة ما فينا وفي كل kò sí ibi gbígbẹ́ pé àwọn òkú láàrin wa àti àárín náà ẹ̀ka àwọn èèyàn àwọn náà pa àwọn èèyàn yìí ọ̀nà ọ̀sán wọn ni sáànà àgbà àwọn kò nínú ọ̀sán yìí ilé ni ìpínlẹ̀ àkọ́kọ́ àbí ìpínlẹ̀ àkọ́kọ́ tó láàrin àwọn àmàtàwọn ará òwúfà ọ̀sán àti àwọn ọdún bíi wọn ẹ̀sì náà wò ẹ̀sì àwọn òkè yìí nǹkan báyìí àwọn kàkà lè fi àmì ìfúra láàmì nǹkan báyìí amẹ́ríkà àti britain wọ́n rò pé sẹ́ńtà alákọ̀ọ́júwe wọ́n kọ́ sọ pé tel tel àbí àwọn lọ́nà pé tel pre àbí so amẹ́ríkà ní ìlú tẹ́lẹ̀ fún àwọn amẹ́ríkà ní ìlú tẹ́lẹ̀ fún àwọn ẹ̀rọ àwọn sẹ́ẹ̀mù àtàwọn ará kúfà ó bí wà ọlọ́mọdé àtọ̀rọ̀ wà. يعني كان هذا أول الشقاق بين في عقاب وحقاب بين الكوفيين والشاميين كان ولا شامخ ولا كوفة وجب القضاء ووفى بينهم بسبب التنافس الرئاسة بل في بعد تعتقد ولا حول ولا قوة إلا بالله علي العظيم sí agbára àtọ́tọ́ fún bàtà pẹ̀lú náà bá tó tó jùlọ tó gbọ́lá ọ̀gá jùlọ. àti wọn mọ̀ ọmọdé náà rí ọmọdé náà rí nǹkan àlọ́ sí ẹbí fún ìmọ̀ká lọ sórí kí wọ́n tó àwọn olóògbé lọ àwọn olóògbà padà ẹ̀ṣẹ́ àgbé wọn. ẹ̀rọ àwọn ọmọ yìí ni ẹgbẹ́ ìlú àwọn tí lọ fẹ́ ìgbésí àwọn tí náà lè àwọn tí kò ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí ni àwọn abàfi yìí rẹ̀ táwọn ọmọwé yìí àwọn ọmọwé yìí àti ọmọ yìí láti kò fi wọn ni ẹ̀rọ tó wà lọ́wọ́ lórí máa kò fi wọn ni ó gbé wa. ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣe àníyàn pé kí wọ́n ti dáná àwọn mùsùlùmí ní láì ṣe hajj wọn máa wọn máa fẹ́ aláwọ̀ máa yẹrẹ kí sáré àgbàdo yìí kì í ṣe àrùkámi àrùkámi ìbáàl sílẹ̀ ní. Ìgbà òṣùwọ̀n ló sínú Umar Kùtù yìí wáyé pé ìwé ajára àtọ̀ ìgbà tẹ́kọ̀ọ́ lọ́kùtù ìwọ òkúta ní olùkọ́ àlẹ́ tó fún wa olùmí abúrúkú fún wa láwọn náà á ní ra ètò ìsìnkú ìgbà tí mo rárá ìdíjú kejì lọ́dún kejì ó di wà ọlọ́wọ́ tààlà ẹ̀sí wà kọjá pé ọ̀tọ́gbà ìkùnà sẹ́yìn náà ó ti wọ́n ti wà látàrí àní pọ̀lọpọ̀lọ tó wọ́n yọjú. ó ti wà ní ìbò ìsìn àwọn àkàwà rẹ̀ àwọn àjọ ìgbéyà yìí. ìgbà náà náà àdúgbò làkàtà àkàtà pé àwọn ìrẹ́lẹ̀ tí wọ́n ta ní jàmíà jàmíà bí mo jáde àwọn ọ̀sán ni wọ́n àdúgbò kàlámù títà máa bí wọ́n gbọ̀wọ́ ní ìsìlá bí wa nínú wọn lọ́pẹ́ alẹ́ ìtẹ́lẹ̀ ìgbà sọ̀rọ̀ láàrọ̀ sọ̀rọ̀ nígbà tí àdébí pé ń gẹ̀ ní mọ̀tò nípa ìjọ sí rẹ̀ ojú ọlọ́mọdéwọ̀ ìtẹ́lẹ̀ ìgbà sọ̀rọ̀ láàrọ̀ ìjọ láyé àwùjọ àti ìgbàlẹ̀ fìtínà àwọn orí já ìtúnṣe náà bọ́ọ̀kì dúró wọn láyé ó mọ̀rọ̀ mọ̀kún mọ̀rọ̀ fìtínà rírọ̀ tí wọ́n bá ti tọ́jú pé kí ní bá yìí ìdá mi fọ̀ ìdá mi fún ikú mọ̀kún rẹ̀ ìdá mọ̀kún fún bá wà kó bá yìí pàà ọba yẹ ọmọ wà mọ̀ fún olùyọjú ọmọ olùyọjú táyé tí wọn máa ń bàbá àgbàlagbà lọ́wọ́ ó ti wọ 80 years mo fẹ́ ní ìfúrẹ́sì ìfúrẹ́sì nípa ṣe ní ọ̀sùn ga ṣe ìṣúrẹ̀ ti sílẹ̀ sí ìṣe àgbàgbà àti àkàlàfi àgbàgbé kò sí nàìjíríà tó lẹ́nu bẹ́ẹ̀ lọ ó di owó ga sùúrù sùúrù sùúrù sùúrù ó di àgbà ìṣẹ̀lẹ̀ ní ẹ̀ sínú sọ wọn ayọ̀ gbígbà so wọn kóra wọn jọ ní Abdullahi bin Islam Abdullahi bin Islam ní ìgbóni ó kúta wọn jà níyà yẹn kọ́ kúrò wọ́ọ̀lù gba islam yóò máa sọ káyọ̀ máa sùkú àbẹ̀rẹ̀ gbọ́ ọ̀tọ̀ ni ọba mi wọ́n yóò yẹn sínú àlè gbẹ̀mí sínú àlè ẹ̀kọ́ ìgbà kan yìí bá ọkọ̀ ní sínú náà mẹ́rin sínú àlè yẹn àwọn yẹn sínú Usman ó sì ní kórè ọ̀gá ìsìn àwọn tí wọ́n ti mọ̀ pé ó ní kórè ọ̀gá láwọn ọmọkùnrin tó ń bẹ̀rẹ̀ nìkan bí ló pàdé mẹ́bí tàbí sọ̀rọ̀ pa bàbá tí náà sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sí kàwé láti ní sọ̀rọ̀ máàtì wá sí ìdílé tó wá pàṣẹ náà fún mi tó sí ọmọdé ó dé ìṣẹ̀lẹ̀ mi. Karamba lọ́la kí la lérò kúkú tó ni wọ́n fẹ̀tẹ̀ ní lẹ́yìn ìkàtọ́ wọ́n ṣe gbọ́ra. Nílé ìrò wa ìjárí kíkà lè parẹ́ mọ́ láéláé ìgbọ́fọ̀ àti ìṣẹ́láwọ̀ ẹgbùpàwọn pàtẹ́ náà ọmọ ọ̀gbọ̀n pàtẹ́ ọ̀bẹ̀jẹ̀ láàrin gbogbo wọ̀ ẹ̀kọ́ ọmọ ọmọ báyìí náà fẹ́ mú ó tún kúnyẹ̀ mẹ́fà kò ìyẹn tí sí ló dúró àwọn mẹ́fà kò ní wọn nígbà tí wọ́n rẹ́ mú wọ́n dá àgbégbàwó ọgbọ́n rẹ̀ ní alẹ́ ìṣúná wọn olùgbàwó tí èyí tó orí òfin náà ti náà ń tẹ̀ ní àlejò sílá bí káwọn ìwádìí ìlú para wọn láti ìwádìí ọdún para wọn kí dáyé wọn ní padà sínú ọkọ rẹ̀ máa ti kíkà kẹmọ tuntun kí dáhùn bàbá rẹ̀ láti kẹmọ tuntun náà ẹnu bàbá rẹ̀ kẹmọ tuntun àmọ́ àwọn àlù sí wọn padà borí náà àyẹ̀yẹ ìmọ̀ fìdá ìmọ̀ fìdá yìí náà àwọn àlù sí wọn jùmọ̀ náà ló padà borí gbogbo àwọn fìdá ìfọwọ́sọ ó fi yé wa ọ̀lọ́wọ́ gbọ́dọ̀ àdéhùn àyíká wa ti náà nù àdéhùn àyíká wa ti náà nù kúrò dáwà níbi dáadáa نعم لو شاء لجعل الناس أمة واحدة ولكن يذل من يشاء ويهدي من يشاء ولكن يذل من يشاء ويهدي من يشاء ولكن يذل من يشاء الله أخرج ما في السنة وهذا أنت دائما الله في المعنى الله ما في السنة يقول الله ما في السنة يقول الله ó di ẹgbẹ́ bẹ́ẹ̀ sí ìyàwó òfin sínú sílẹ̀ ẹ mẹ́nà fún ara rẹ̀ ẹ mẹ́nà olóòfin mẹ́nà bẹ́ẹ̀ yẹ ṣe àwọn mẹ́rin lọ òru ìdá mẹ́rin yẹ ṣe à ó di ẹgbẹ́ sí ìyàwó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ìyàwó sọ pé wùlọ́rí rẹ̀ jẹ́ àdúgbò fi dẹ́ ẹ̀nà àbí ẹ̀rẹ́ mùsùlùmí ẹgbẹ́ mẹ́nà fún mẹ́rin ó di ẹwà ó di fún mẹ́nà fún mẹ́rin ẹ sì rí ó ń bí buruyan ga kwan da wannan buruyan kwan ya wala kariya ta ah da wala ba ya ta asaira dan da ku ta wala da kwan asaira yi di a jami'a wa asaira zuwa ga hasan asal hasan asari wannan da fallani asal hasan asari mutilan kuma sun fara tsara suna kuma bude mai tsara suna da wannan ọdí àwọn ọmọ lẹ́yìn rẹ̀ wọ́n á rí fi káàì ìjọta wọn àwọn kan ti bẹ̀rẹ̀ síta mẹ́rin tí wọ́n dá táwọn bá táwọn wá tẹ́lẹ̀ báyìí táwọn wá tẹ́lẹ̀ báyìí lọ wọ́n gbọ̀ngbọ̀n gẹ́ abílà wọn wọ́n wọ́n pẹ̀lú nípa àtẹ̀lẹ̀ pẹ̀lú àtúndà burúkú wọn wọ́n yọ báyìí bá kú tán nígbà pàwọn náà wọ́n ti gbà wọ́n náà náà síwájú nígbà tí gbúdà kí àbúrúkú wọn àkíyà àṣà ìrádìí wọn á àálù súnà làwọn ala mọ́tòtò àṣà ìrà àálù súnà làwọn náà nígbà tí lọ àmọ́ sábà ní tèmi ọ̀sán mọ́tòtò àdùn tèmi àti àrẹ ọ̀tọ̀ ìdílé méjì ló fà á ọlọ́wọ́ bá fún ọ̀tá ara ló ti gáìdì ìsìlámù náà ló ti gáìdì àálù súnà ọ̀gbẹ̀mọ̀ nígbà àwọn tí ó kù yahoo ti ràn kan níjẹ́bẹ̀ masihi wọ́n fi tìsí dára christ christ christ christ islam ò fi tẹ̀lé akálẹ̀ yẹn kan àwọn ẹgbẹ́ ẹ àwọn kàkà wọn dábàá tó ní muhammad muhammad ẹ̀ka kó orí pè muhammadiya ó di wọn orí pè bẹ́ẹ̀ ni ahàlù sọ́kọ̀ ọ̀tọ́ máa dà lórí ẹgbẹ́ lè tìjàníyà lè ṣiṣẹ́ tó alì ìṣẹ́ni ẹ̀ka lè tàbíríyà lè tàbíríyà ẹ̀fíìsì ẹ̀ka náà lùsọ́nà ọ̀dọ́ máa ọ̀dọ́ wà ní. ó di wa ó sọ́kọ̀ ọ̀tọ́ mẹ́ta ẹni mẹ́ta àbíyà sí kìkì àbíyà wọn sàábà ìdíwà ló fà á ní àdùsílẹ̀ ọ̀jọ̀ náà kò sí ìdíwà ìsọ̀rọ̀ tí kò lẹ́yìn lọ kò lẹ́yìn lórí tí kò sí ṣe àfà àfẹ́rà rẹ̀ láyé ìdíwà rẹ̀ ìdíwà ìdíwà tí ó bá sọ̀rọ̀ àwọn àwọn àìmọ̀ mẹ́rin àwọn ìmọ̀ tó wà pọ̀ náà má mẹ́rin Abu Hanifa Maliki Shafi'i Ahmad bin Hanbal àwọn ọmọ pàdé àwọn ni ó lẹ́rí pé àkọọ́lẹ̀ wọn ń yanjú jù ẹ̀ẹ̀lẹ̀ bí àkọọ́lẹ̀ tó bí wọn là ọ̀kan náà ọ̀kan lọ sọ pé ó ní gbogbo bá ń sọ ní Islam ìgbàlẹ̀ báàbò imam àwọn àgbà wani su bari ka kuma yusu ne biki a kamun sara ba ta a rabi a kwari kwari kwasiyan ọmọ ẹ̀yẹ̀ rí dábò bó lù kòsítíà náà àádọ́rin ni àtìmáwí ni kìnzíyà ni mọ̀rọ̀kálà ni mọ́tàmálìkì ni gbogbo àwọn tí àwọn ẹ̀rọ àwọn ìdí ẹ̀rẹ̀ rí dábò bó

nọ́ọ̀sì brand tí àwọn èèyàn náà ti máa fi mẹ́rin títò ọlọ́run lọ́sàn tó bá náà ṣàṣẹ lédè kó o lè fẹ́ ní tó fẹ́ mọ̀nà àyà ọlọ́run ni máa fi yẹn mọ̀. ولكن الله يهدي من يشاء ولكن الله kodi ya yi gaggawa kalmar arawa amma da shawuna ila ya ce ƙwayar muna fara amma ba su kafa bin hanyar kawo kimanin kuma na kewa da brad brazak raji suna sarauka kuma tuwaya kawai ara mutu juwaya na rasu kuma na fiti ya tsago ina ne rolo kurinsa wani brown kawa ni board ni lori ní ọlá kí ò sí pọ̀ tó wà lọ́rin rẹ̀ àwọn onímọ̀ ní ìsìnkú àwọn òtẹ́ẹ̀lì tó wà lọ́dọ̀ òtẹ́ẹ̀lì ọtí wọn kan wà afẹ́ ní ti mo fi amúkọ̀ tó bá mo fi kọ́ yóò fi mọ̀ sókò ní lọ́wọ́ sí ọ̀tẹ̀ mi lọ́rùn lọ́wọ́ fẹ́ ni àwọn ń jẹ́ lọ wọ́n tọ́ àwọn ẹ̀ mú òkú ogun tó ọdún ìwọ̀n tó lọ́rùn inú àwọn ọlọ́ọ̀bà

هو ما تشاءون إلا أن شاء الله هو تساوي أحمد وحمد الله قد فيه فألهمها فجورها وتقوى قد فيه قد لو شاء الله يقول إما شاكرا وإما كفورا yóò kí ló pa kí ló mọ wọ àgbà ní ọ̀rọ̀ kádàlá yìí nípa fún ẹ̀kọ́ ta àti àgbà ní sàlàyé àwọn kádà. Adúlá tàbí wà ní wọ́n sọ pé ọlọ́ọ̀pọ̀ bá Alẹ́kíọ́lá bó ti wu ọlọ́run títí dáhùn ìwà báyé àwọn ẹgbẹ́ kan wà sí ọlọ́run ti dáhùn. Bí ẹ̀ka dára tó gbogbo tó àwọn kan náà tó ti tẹ́ ìṣojú àwọn òkàtì ó padà wọ́n ní ọ̀rẹ́ ìlú yẹn kíkẹ́rẹ́ tó nípa ẹni tó wá padà ń sí ìwà nígbà tó dáyé pé òfin ọ̀padà parí ẹ̀ tó rí dáadáa. àwọn ọ̀gá ẹ̀ òun tọ́lọ́ sàmọ́ kò gbé dáadáa. ọlọ́ọ̀kú mọ̀ ìkọ́kọ́lẹ̀ ìkọ́kọ́lẹ̀ káàkiri mọ̀ ọwọ́ wọn náà ọ̀dọ̀rẹ́ yà lọ́lọ́ọ̀tì fún wọn ọlọ́ọ̀tì kan ní ilé yóò bẹ́ẹ̀ ní ìdíje ilé ìgbà yìí wọ́n fún ojú ẹ̀ bẹ́ẹ̀ gbúgbà ìjáwé ni láti wà ní òtí yẹn yóò dúró inú ṣé ọmọdé ẹ̀ máa ń classroom títí ọ̀gbẹ̀dẹ̀ ní àti ní class títí ọ̀rọ̀ dáre ẹ̀sìn islam ló wà fún ìlú ẹ̀wọ́ pàtó jẹ ọ̀ ẹ̀rẹ́ yóò fẹ́ mi. ṣé àwọn ìgbà kàwé gan ẹ̀rọ ti fọ́ láti àmì kò ní níṣe iṣẹ́ ẹ̀yẹ tó ti ti ayẹ lè ó lè tẹ̀lẹ̀ ti ti ayẹ lè tẹ̀lẹ̀ ní ìlú èdè kò sí tọ́lọ̀ bẹ̀rẹ̀ àwọn kan lọ́wọ́ bàtà náà bí ti ti ọ̀ ní kùnìyà àmọ́ tó ti ti ayẹ ẹ̀rọ tẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ tó pàṣẹ náà ó lè gbá ẹ̀ kí ti ti dààmú kí ti máa ọmọ ẹgbẹ̀rún náà àwọn ọmọ ọgbà gbogbo ẹkùn tí ó mú mi ọgbà ìfẹ̀lá lẹ́mù tí mo gbé jáde mú sùkú mi ilé wa ká gbé àwọn agbélé olówó àbílẹ̀ ẹyẹ alágbàjá ìkàbẹ̀ wa gbélé ilé ayò ìkà àwọn ìyàwó ìyá tí ìgbésẹ̀ àdìgbò ìdíjẹ ìyá lóyìnbó àwọn akẹ́yàwó gbàgbé gbóni ilé olóṣù ilé olóṣù ilé ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ ó gbé náà ìfàtí rẹ̀ ìfàtí lórí sẹ́gun mú sùkú ní sọ́ọ̀sì tó máa ń lò ọ̀ sípè wọ́n náà máa ń fà láti ìyẹn fún sẹ́gun ẹ̀ náà yìí ní ọdún yíyọ̀ lórí ẹ̀ fún ọ̀pọ̀ tó lọ rẹ̀ ọmọbìnrin yìí ọmọbìnrin tó dára lèyẹn láàyè tó ṣe àyà gẹ́gẹ́ yẹn mú mi I was speaking. All the Muslim ni kí ọmọ bí bọ́ọ̀sì bí bọ́ọ̀sì tẹ̀sán kì í. Àwọn ọmọ hàn lè báyìí wọ̀ láì sí àwọn ọmọ hàn lè báyìí sáà bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀. Gbogbo ẹkún. Bámbà náà ni mo jáde wọ́n á sì mú mi mú bàbá tó kàn kà ó bẹ̀rẹ̀ báyìí. Ẹ́ Bẹ́ẹ̀mà ọ̀rọ̀ mi jẹ́ ní ìlú náà. Ọ̀sán bí àwọn ọmọ yìí lè ṣe ní báyìí. Ó bẹ̀rẹ̀ tó kú sí ní. Ó ẹgbẹ́ rẹ̀ ọ̀rẹ́ ọgbẹ́ ìṣe ìdáhùn àwọn ọmọ ìgbónà ẹni olóòlù ọmọ ọlọ́gbọ̀n ọ̀gá dọ́ọ̀ ọlá òkàlà rẹ̀. nípa ìmọ̀ bí o ti olóyún mo ti gbọ́ wípé bí ìmọ̀ ẹni tí kò lè ní kẹ́mi ló lè tó òun sára. bí àti ẹ̀dọ́ àná tó ti dúró sí dẹ́rẹ́bà ló kó wọ́n tó ó dúró sí ẹ̀kọ́ tó bá bọ̀. àwọn aláwọ̀ àkàtà ń dú olóyún lásìkò táwa yìí ẹ máa ń sọ fún wa ní pé wà láyé báwo ti máa bú ni ẹ̀ títí tó ti dé. àwọn sájẹ́tù ni wọ́n gbà ẹ̀yìn tẹ́lẹ̀ ní ẹ̀sìn tí ẹ̀mí yóò máa lè di ìyẹn táwọn ọmọ ìpínlẹ̀ títí tó bá padà wọ́n ti ti tó ìjọba ìsánì. náà wọ́n máa lè fún ẹnìkan lọ pé ó wá dáko lórí ẹ̀ láwọn kan ti gba ẹ̀ títún ní ẹ̀ pé adéyà ti ń jà wọ̀ ọmọ mú mọ̀ràn wa nígbà tí wọ́n pa àpapọ̀ pé ìgbà tó kò jẹ́ wá àwa là ọ̀dà sáǹdì lórí. àkọ́kọ́ náà nípa pé àìjẹ́ àwọn aráàlú ti ti èkó bí ọ̀rọ̀ ìsọ̀ sí ìṣẹ̀lẹ̀ ilé àtàkìtà àwọn ìrètí àjì ilé ni àwọn àjì tó fẹ́ tán bùkà àwọn nọ́pọ̀ náà tó lọ àjì tí ká padà tó kù ìmọ̀lẹ́ ìlú náà fẹ́ mú wa bí wọ́n bá ti rọrùn ká lọ ra lẹ̀kọ́ náà yẹ kù ilẹ̀ tó tún lẹ̀ àwọn àjẹmọ́ wa yìí akọ̀lé tí a máa jà ní ká ilẹ̀ hundred nínú àlọ́ náà á bàdé nìkan oúnjẹ ní ìjọba bárẹ́tì wájú kúrò àdìmọ̀ nǹkan àyẹ̀lóúnjẹ ní sub-century ìjọba ti ní rọrùn àdìmọ̀ fúnra wa tẹ́lọ́pá rí bá ẹkú àjọ ààbò ìjáde ìjáde láti mọ̀ fún alóhùn ìmọ̀ràn aláìlẹ̀ nínú àwọn akẹ́nà bá ti nínú pé àjọ orúkú ti nípa pé ìyàwó wà ó ìjọba ní ìjọba láti àkíyèsí àkọlù àjọ. ọlọ́run àmì ò àwọn tó ń kú lórí èmi tí wọ́n ṣe wọ́n tó ń sọ láìpẹ́ lórí wọn ní sí ìlú ọ̀tọ̀ ní kúkẹ́ ẹ̀kọ́ láìpẹ́ lórí òbí dáadáa ní kúkẹ́ òní ọ̀kan tí ń lọ fún ọ ní àwọn tó bá ń àwọn bá ní ìtẹ̀mú ẹ̀mú wa ibi tó dáadáa máa fi ìpínlẹ̀ fún ọ̀pọ̀ yẹn nígbà wọlé nígbà wà wà àwọn oníjọ pa ẹ̀fọ́ yẹn olùkọ́sí àti ìgbàlódé lórí dáadáa ni ẹ̀mí àti báyẹn fún àwọn yẹn kí ló ń ti kòkó lórí yẹn kí ń kòkó lórí yẹn owó bàbá àti máa sọ bàbá àti pàtí káì bàbá àti máa sọ fún àwọn èèyàn wa pé àwọn èèyàn ń sọ̀rọ̀ lóòótọ́ àmọ́ ọ̀rọ̀ àwọn èèyàn kò ní kò ní rèé في رسول الشريعة أوارى سبيل جبال الأسلام الشريعة ìtìgbẹ́jọ́ ìgbẹ́jọ́ ìgbẹ́jọ́ lónìí ìgbẹ́jọ́ lónìí ọ̀rẹ́ kò rí bẹ́ẹ̀ o àtúnwọ́n sí láwọn ṣẹ́gbẹ́ gbogbo kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o tí mú àmì àti ìgbẹ́ ìjọ ó ní sẹlẹ̀mítà ti fi ṣe àárín lọ ìgbà ọ̀ káàmù àfẹ́ni ní ìgbẹ́ ìjẹ́lì ìgbà ọ̀ kúṣẹ́ ọ̀ kúṣẹ́ ọ̀ kúṣẹ́ ọ̀ kúṣẹ́ ọ̀ parí ìṣẹ́ sí bàbá tí wọ́n ti fẹ́ bàbá bí abẹ́fẹ́ jẹ́ kí wọ́n ti fẹ́ bọ́ọ̀lù mọ̀ alẹ́ náà sọ mú kí ẹ bá ní ìṣẹ́ ẹ̀gbìn tí wọ́n ti fẹ́ ṣe ta ní constructive criticism and in destructive criticism. Kí wọ́n ti fẹ́ ṣe ta ní ìṣẹ́ láti ní ṣe gbá àpá ìṣe yóò ìbámu ìfẹ́ sí ilé ìbámu àwọn Molan muslim lọ́yà tó fún ìjọba ìjọba àwọn ọ̀pọ̀ sí court wọ́n èsì nínú àwọn bíṣọ̀ bá àti wọ́n pèrè àwọn bá ọ̀pọ̀ sí àti pèrè wa. ọ̀rọ̀ ogun ni wọ́n sọ̀rọ̀ láti àyà tẹ́wọ̀n àyà tẹ́wọ̀n ti tẹ̀yìn màgbọ́n lọ́sọ̀ ogun ogun ogun ogun ọ̀gá ọkọ̀ ọ̀jọ́ ràbíyà lábí ràbíyà ìfìdá bá ìfìdá ìdáwó sábìsẹ̀ sí ilé ìfẹ́ ìbáni obìnrin kan máa dúró gbogbo nìyí ní kí n gan àwọn ìgbà ń máa mú orí àbíríkà ilé ìbẹ̀rẹ̀ bá mú ìbẹ̀rẹ̀ òbẹ̀rẹ̀ ni ìtúndì ní àwọn ìbẹ̀rẹ̀ jẹ́ ká díẹ̀ ká àti wọn má pè ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ilẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ àwùká ìgbẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ọ̀dẹ̀ tó ní àwọn tó wà sí ẹgbẹ́ ẹ̀ wọ́n wọn fún lówó gàgàgbà máa ń rí ègbò ara ọ̀ ó di so láyé wọ́n bí mọ̀gbẹ̀rẹ̀ méjì ìyàwó ẹ̀ wọ́n bí mọ̀gbẹ̀rẹ̀ owó àbí kejì sáà ní mọ̀díyà ìgbà kan fẹ́ náà sáà ní mọ̀díyà ìgbà kú bí àtàwọn haúsálẹ̀ iná rẹ̀ ni wọ́n fẹ́ haúsá tó bá bá bí àwọ̀ ìyàwó ní oṣù àgbà jẹ́ẹ̀dì kankan wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìfìlìpì tí wọ́n bá bẹ̀rẹ̀ tí ọba ní àwọn kan yẹn ọ̀pọ̀lọpọ̀ jọmọ lọ sí ilé ọkọ ó di eyín ìṣáájú náà bí a ń ṣe kú ọmọbìnrin méjì tó sílẹ̀ àti ìyàwó ẹ̀ àbúrò kẹ́kọ̀ọ́ gbogbo ló kalẹ̀ àbúrò tiẹ̀ àbúrò pàdùn ni ìyàwó ẹ̀ bá lè sọ́dún ìpè yára sùn lọ́wọ́ báyìí bá lọ́dún gbogbo hó tó lọ́wọ́ àbúrò kẹ́kọ̀ọ́ ló kalẹ̀ ẹ̀ tó kò fẹ́ ìmọ̀ wa pààyà ìkàlẹ̀ láyà kejì ní àgbẹ̀bọ̀ náà wí àyà àkọ́kọ́ wọn tọrọ ogún ni ní Quran wọ́n wí àyà àkọ́kọ́ wọn tọrọ ogún àyà àkọ́kọ́ ni lórí dáàlù mọ̀ sí ìmọ̀sí àkọ́ wà lóye wọ́n àkọ́rọ̀ bí àwọn ọkùnrin nípe nínú tí bàbá wọn bá sílẹ̀ tí wọn bá fi ilẹ̀ àti ìyàwó wọn àtàwọn ẹbí wọn àwọn ọkùnrin sílẹ̀ àwọn ìfẹ́ ìmọ̀sí ìmọ̀sí àkọ́ wà lóye wọ́n bẹ́ẹ̀ ni àwọn obìnrin nípe àtàwọn ọkọ wọn àtàwọn ẹbí wọn nínú ọ̀pọ̀lá nínú fún àwòkọ́sùwà nǹkan yẹn ọba àkéré ìdò kírímà ọba àkọ́ òfúdi lọ́pọ̀ tó ọdún ní pé ọ̀rọ̀ mi nínú àkàlà nínú ìdíyàn wá kéré àwòkọ́sùwà na sílẹ̀ mọ̀kúrẹ́ ọ̀rọ̀ yẹn ni ìpín ọ̀rọ̀ yẹn kò sígbà ilé ah, ìlera kọ́ ọ̀kan nìkan mú ah, ara ẹ̀ ti kò dáwọn obìnrin ara ọ̀ wọ́n tẹ̀ bọ́ ní wọ́n ní àádọ́rọ̀ tó ti kó lè kó bá bá ń tí ogun ara wọn ẹbí táwọn nínú ọgbọ́n ìdáná bá wa kúlé wọ́n lè dá máa fáwọn ọmọ orúkà míì wọ́n máa ta kéèyàn àtàwọn dálítà rọ̀rọ̀kóhùn mi nù ẹ̀fọ́ wọn náà dìé mẹ́ ọkùnrin láwọn kọ́ọ̀lọ̀ màrú bá ti sọ̀rọ̀ àwọn wọn kú lè fún ogun ẹ̀jẹ̀ àtẹ̀lẹ̀ lẹ́bí náà lọ́wọ́ sọ́lá fún mi nù ẹjọ́ bá kú sínú kọ́ sí àwọn ọmọ wẹ̀rẹ́ rẹ̀ kó bí ìbọ̀ lọ́wọ́ gbọ́dọ̀ lè kú àwọn wẹ̀rẹ́ bá ti ti fáwọn rí ọmọ ọlọ́mà ni wọ́n ti fún wọn náà láàpọ̀ àlẹ́ ìlú lórí èyí nígbà tó wọ́n ń pààrà fún kánà pẹ̀lú lè tẹkùn láàpọ̀ wọn kúrò kọ́wọ́lọ̀ sí ìlú إن الذين الله إن الذين على كتنية مقبلتكم إن الذين يقولون أموال يتامى ظلم عظما جوا مروكا تعبوا فيه إنما يأكلون في بطونهم نارا من وجد فيكم ويصلون السعود وما السعير لا تعبد تقول ولا تقول لو صليت لو تشرك يوصيكم الله في أولادكم هذا يبعوا ما تفكروني وتكرهي مثل أحد الأوصيين أقول ما مو إبني يبني كما أقول بس في وقت أقول كي ألا بيوكم وضعوني láìpé owó nígbàtí ọkùnrin bí a pé ọmọ mi wọ́n ní mẹ́ta lálẹ́ ẹgbẹ́ tí ó kọlà tí wọ́n sì rí ti kà wọ́n sọ wọn pé mọ́tà tẹ̀ ní mo ti bá gbòòdì ni àwọn àti máa gbà yìí àwọn sáì fún àti òkú ní mọ́tà tẹ̀ ní sáì fún owó òkú yìí ẹ̀sìn mọ́tà kan láti jẹ ìgbóná náà ìgbésí kò yẹ àti òkú lóòótọ́ lẹ́yìn mẹ́ta tí ó ti fi gbogbo ọjọ́ ti àwọn afẹ́ dúkìá ẹ̀ wọ́n á kọ́ àwọn owó ẹ̀kọ́ tó wà ní ìṣòwò láyọ̀ ìṣẹ̀kà mọ́ ẹ̀rọ wọ́n á kọ́ ẹ̀yọ. ẹni gbàgbé six thousand owó aláàbí báyìí báyìí báyìí mọ̀ pé àdúgbò mi ti mọ́ta ìgbọ̀rẹ́ bẹ́ẹ̀ wọ́n wà lóun ṣe àrà náà ṣe wọ́n tà mo ń pè rẹ̀. ẹni gbàgbé ọwọ́ àgbàdo owó owó kí wíjì bá owó ìdáná ti ṣe ẹgbẹ́ta yẹn ọmọ tó ti gbàgbé nínú àwọn ọmọ bàbá bàbá yẹn nígbà yẹn ìgbà etí yẹn ṣe kí ìwé bí yẹn ọmọbìnrin jẹ́ mọ́ rẹ̀ sí ìdí kọ́ wíjì àwọn yòókù tó pé ọ̀nà ìyàwó kìí yàwó síbi ní ọkùnrin ọ̀gá lọ́wọ́ ni ọ̀nà ọmọ owó ọmọ olùkọ́ ní ẹbí ẹgbẹ́ta yẹn ọ̀nà ìjẹ́ bẹ́ẹ̀ ni ọ̀nà àbí kò sí bẹ́ẹ̀ ìyá ikú ojú lọ́rọ̀ yìí kò sì bèèrè pé àlùkò ojú lọ́wọ́ rí pé ìyẹn kọ́kọ́ kú fún ọ tí wọ́n ti wá dá ní ẹ̀ pé àwọn ní ti sàárà àjọ mẹ́ta tí wọ́n á rò wípé wọ́n nígbà táwọn yẹn bẹ̀rẹ̀ sí ń pọ̀ so àwọn àti ń dà níyàn hmm. nígbà tí wọ́n rò ah pé àwọn sọ pé ní àwọn ò ní dáná ìjọ́ ìta so àwọn èèyàn tó kù àwọn àti ń dà níyàn àwọn wá sí rice àwọn èèyàn wá jẹ kò dákẹ́ ẹ̀mọ̀ jẹ́ níbi òkú wá tọ́ pé àfá kan síwáàdì fáwọn pé ẹni tó bá sọ pé ní ẹni tó bá jẹ́ níbi ojú olóòkú lọ́sọ̀ pé ògùn náà ní jẹ́ nípa náà bá wà àdáàdì sínú pé kan mọ́ wa ṣèṣọ́ ni mo fi béèrè ìbéèrè náà àwọn mórí tilé àṣé ó tó fún wa ní ojú àkàsọ ìkíkiri ẹni tó jẹ́ nínú owó ọmọ òrùka tó tó fún wa ní ojú àkàsọ tó bá mú jáde tó mú jáde lápò ara rẹ̀ ìfi dáná ẹ̀kọ́ ọgbẹ́ ìwọ̀n kò jẹ́ ṣíwájú àbọ̀wọ̀ mi ní mo máa ń sọ̀rọ̀ pé ṣíwájú pé àwọn ọmọ olùkù ni wọ́n dáwọ́ àwọn ẹbí ni wọ́n dáwọ́ fúnra wọn mo máa pé ọ̀rọ̀ wọn fúyẹ́ jùlọ nígbà rẹ̀ nígbà tí mo sọ nìyẹn àwọn ẹbí owó òkú ni wọ́n ti mú ìlú ìwé náà jù nígbà tí wọ́n ṣíwájú pé àwọn ẹbí kúrà ọkùnrin tí wọ́n dẹ̀bi nígbà tí wọ́n bá fún wọn wà fún yìí wọ́n olówó kan wọ́n ti mú ọmọ àwọn olùkàlẹ̀ ẹbí wọn o pọ̀ ní wọ́n ni gbàgbé owó òkùnkọ́ ni wọ́n fi ṣe ojú ẹ̀kọ́ lè sálù Oye ìdúkú sí lọ́dún. Oye alámọ̀lẹ̀ bí wọ́n bà wọ́n yà sí àmàlà ọdún ó ti dé ìlú bídà wọ́n jẹ̀ ní ìjẹ́. Bídà ni. Ọdún owó òkú kú, ìjọba kan ló kú lónìí kí ló lè kú ẹ̀kọ́ wá mílíọ̀ kò sì náwó àwọn èèyàn ilé ìdílé àná àwọn èèyàn ìṣèlú nìyẹn ẹ̀sìn wọn ìdáni wọn ti fi fún ilé ọmọ owó ọmọ orúkọ nìyẹn àwọn ilé pé àwọn ẹbí wọn dáwọ́ àwọn ọ̀rẹ́ ìgbà tí wọ́n dáwọ́ ilé ìwọ̀n ìdílé àná mo ti bó ti lọ ní apá ìdúró ọ̀nà ọ̀bẹ̀yọ̀ òkè nínú òkè nínú àwọn bẹ̀yọ̀ òkú bẹ̀yọ̀ sínú òkú bílà bílà ìbàjẹ́ náà ni àbúrò ní ìjẹ̀rí ìjọba ni wáyé ọ̀dọ́ muhammad bá ní jẹwa ó ń ṣe máa kú nínú olókùn ń dáná oúnjẹ ìbẹ̀yọ̀ òkú bẹ̀yọ̀ ọwọ́ àtọ̀fọ̀ lẹ́yìn ló fi wọn. ẹni ìjọ pé ó pa ó ní kó wọn kó kọ́lé olókùn ó sì máa wá débi olóòkú pé o ti dà ní ẹ pé òun ìjà wọn gbà ti débi olóòkú pé ó sì lè gbé pa ó sì jẹ níbi olóòkú wọn. Ìgbà ń kakọlọ fún ìjàkọlọ ìjàkọlọ Àwọn àti ìdí tí olóòkú jẹ̀ wá sí òkú náà kú. Àjànà tí kò ní jẹ ní.

oníkàkùn náà fi ẹ̀ nítorí àwọn ọ̀fún àìlú tó ń ṣe rí nìyẹn ó di àbójú lọ nìyẹn ọlọ́run bá kí wọn àwọn táwọn bá gbà àbáyẹn fẹ́ kún fìdá náà kú kí àwọn ìgbà ara wọn kún bọ́ fún wọn kí wọ́n jẹ ẹni káwọn jẹ ẹni mo ò ní kí ìdá náà nílò àmà lùdì ní táwọn bá gbà wọn bá gbé kó lùdì kó ọmọ ti ìbáhàrẹ̀ ní ìyàwó rẹ̀ kẹta olómú màálù wa ẹbí ìbáhàrẹ̀ ó lé ní wọn fún ọdún àwọn ẹbí wọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹ̀rọ rẹ̀ ẹgbẹ́ ju àdúgbò wa gbé sí ìlú àgbé wọn lè rí egun pálámẹ̀ ládùúgbò òwúrọ̀ lọ́pàá ó di èyí. náà mo wá wí pé àtàkùn ìṣẹ́ mo bèèrè àwọn wà bẹ́ẹ̀ tó pa Arábẹ̀. Ó tó. Abáàlú tó lọ nígbà yìí. Ọjọ́ méjì wá gbé ẹ̀fọ́ bàálù. Lẹ́yìn máa kọ màálù tó lọ fún mi. Wọ́n lè ní ọjọ́ ń parọ́ ní ọwọ́ ìgbìmọ̀ bí màálù. Àrùnà. Nípa ìmọ̀ àtà ìwò jẹ́. Ìyókù bá wa sọ̀rọ̀ lẹ́yìn gbogbo ní ìṣẹ̀ka tó ṣẹlẹ̀ lórí tí mo wà láti dáàmú tàbí ó lè fún màmá yẹn kú ni màmá lọ pé ẹ káfíńtà lákẹ́tọ́ sí àwọn ẹ̀ wọ́n bá tọ̀ ọ́n pàtó àwọn akọ̀kan tí wọ́n máa ń jẹ́ fún wọn pé ìṣẹ́jú ló kù ní ìgbìmọ̀ lẹ́nu ká tó ká tó yí pàtẹ wà láyé àtúnwọ̀n bàtọ́ lọ́ọ́ bá ní ọ̀yẹ́ àlejò aláàbí bẹ́ẹ̀ rà ń tètè ọ̀gbìn jẹ́ wọn bàbá yìí mọ̀ fún àwọn àtòkù yìí mọ̀ fi sọ̀rọ̀ pé wọ́n tó kú òun wọn pé ẹni tó wọn lọ́wọ́ sọ pé ọmọ tó bá pé tó bá pa àwọn ọdún tó bá ẹni kan ló dá ló dáa pé pé kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ nígbà mọ̀ ká àtàkù ni o tó wọn lọ gbé ọ̀rọ̀ yẹn bá bàbá mọ́mí wa káwọn sì wà láì pé wọ́n máa sọ fún mi pé ọmọ rẹ ní ojú oṣù kú yá rẹ ní kẹta ọ̀ wọ́n sọ pé ìyá ló lọ́wọ́ ìyá bàbá wọn sọ títọ́ máa sáà tó òun o ẹsẹ̀ ìnáwó òun òun máa tó bàbá yẹn náà wá kíkà méjì ló ń tẹ̀lé nínú àwọn kàtẹ́ ti sọ fún wa ní nàmà wà owó tó ti gba bẹ́ẹ̀lì rí tí wọ́n ti ṣòfò àtàwọn ọ̀sán nínú owó bàbá yẹn gan ni wọ́n ti náà àti àsọtẹ́lẹ̀ pé inú nǹkan tí wọ́n ti mú wíìlì wọn ni wọn gbọ́dọ̀ tí wọ́n kọ́lẹ̀ ń gbé wọn gbọ́dọ̀ pín kọ́pátì àwọn ìjọba tó ṣe ṣé tí ẹ bá fi wọ wí ìkàlẹ̀ bá fi wọ sí àkàlẹ̀ ọjọ́ bàbá àìsàn ìgbàwọ̀ olókun olókun láì tẹ̀lé ní ìjẹ látàrò mi ó ń gbá fún bàtò kù mí nígbà ọ̀ nígbà ọ̀ ní ẹgbẹ́ tó bàbá yẹn láti ilé ẹ̀rọ ẹgbẹ́ tó ń pariwo yóò padà wáyé tó tó ilé rẹ̀ telegram ìgbé bàbá ti bá ìsinmi kú mi yẹn àbí bàbá ti kú mi ìgbé ìsinmi ìgbọ́dọ̀ tẹ̀lé ìlú ẹ̀gbọ́n ìgbọ́dọ̀ tẹ̀lé ìlú ẹ̀gbọ́n tẹ̀lé ní síkà ìsìlámù yẹn tẹ̀lé bí ọdún máa sábà fún ọgbà àwọn èèyàn rẹ wọ ọ̀bùlàwù àwọn èèyàn rẹ gba lọ́sà tó ayé ọlọ́wọ́ nígbà gbogbo wa ọ̀pọ̀ náà wà ọjọ́ tí ìgbà àbọ̀wá kú ìgbà sí ẹ̀ ọwá kú wọ́n ti lè ayẹyẹ wà wọ́n ní òkúta ìjà olóòrò ẹni tí ma ti lóló ọwọ́ bẹ́ẹ̀ tí mu àwọn ọmọ náà kò tí wọn kò sí ọmọ mú jà ọ àtẹ́bí tí wà lórí báyìí báyìí báyìí kí wọ́n pẹ̀lú ọdún kúndé rẹ̀ ni. o lè tó àwọn yẹrẹ nu bóyá ẹ ọ lè tó àwọn àmọ́ àbúrò pọ̀ èmi náà káwọn yẹrẹ ni. bẹ́ẹ̀ ni Àbíyá rẹ̀ kọ́lẹ́kọ̀ọ́. Ó di èyí, ẹni tí ní sùúrù tùnú bẹ́ẹ̀ ẹnìkan ní ìdúró ẹ̀rọ ìjọba ní wọ́n sọ̀rọ̀ jọ́nà tí o àyè bí nípa ọlọ́run àdúgbàlà ló ń dára rẹ̀ kúrò ní ìbẹ̀rẹ̀ wọ́n ń ṣe àìdáàlú ẹ̀ ojú rẹ̀ pọ́n ti dèbè wọ́n gbogbo sùúrù sùúrù sùúrù rárá o sùúrù sùúrù kọ́ o ó fi ẹ ìrání àbí oúnjẹ bàbáàn ọmọ ti nàìjíríà àgbà tí mo ti sọ ọ́n gbọ́dọ̀. ẹgbẹ́ dàpọ̀ ọ̀pá tó fi tó tó sọ̀rọ̀ kalẹ̀ tó fi dídà yẹn níwájú ilé èyí sì a bá sọ̀rọ̀ ẹ̀dá ẹ̀jì kò ní kíkí kò ní dọ̀kan ni. náà ni bàbá ó ti fún yàn pé bọ́ọ̀lù kẹta kò ní sáà mo nílé kọ̀ mo ń fi pé ó ojú ọgbọ́ àǹsọ̀ tẹ́lẹ̀ kí n ti kú sí ni. Adídára ìjọjú ìbámu ó lè láti bá nǹkan wàhálà ní. Wọ́n lọ gbé dára ìjọba sí ọ̀dà ọ̀. Wọ́n gbà wọ́n lẹ̀. Òbí èyí tí agbára máa ń kọ́ ọ̀rọ̀ wọlé fáìn. Wọ́n ti pàdé àwọn ti pàdé lọ. Wọ́n lẹ̀. Wọ́n ti yé ń lọ nígbà ní ọkọ̀ ní ẹ̀tọ́ kan gọ́ọ̀sì àwọn méjì àwọn àwọn méjì ní ṣẹ̀kẹ̀ sí ọjà ìṣẹ́wà bí ìṣẹ́ àtúnwọ́n ni wọ́n tún sọ̀rọ̀ bí kọ́lá ní ìgbàlá ní jẹ́ ẹnìkan mú mọ̀ràn kọ́wá jẹ́ kan ìṣẹ́ àwọn ìṣẹ́ àwọn sì ní ààyè ìlú ìjọba eléyìí ti burú ju dọ́là lọ nígbà tó ṣe nẹ́ẹ̀tì síbẹ̀ síbẹ̀ sábà máa ń fi ìpọ̀ tó máa ń mú àmọ́ tí wọ́n yàn nígbà ìtọ́ mi pé wọ́n ti nẹ́ẹ̀tì kí wọ́n kọ̀ kí wọ́n kọ̀ ní wọ́n kọ̀ wọ́n ti nẹ́ẹ̀tì wọ́n ti nẹ́ẹ̀tì kí wọ́n ti fi àwọn Yorùbá jẹ́ ìdára rẹ̀ nísìnyí lọ́nà ara kò kí wọ́n bàjẹ́ nìkan ah, òdìjẹ́ o àwọn ọmọ wọ́n sì jẹ́ bọ̀ àwọn olókúnlẹ̀ àwọn tẹ́lẹ̀ àwọn àbájá àwọn ìbò yẹn àwọn àwọn ìbò àwọn ìbò jẹ́ àwọn uh, ìbò yẹn pa Ìjọba ti dáwọn ìbílẹ̀ ìjọba ni wọ́n tẹ́lẹ̀ wọn lọ sí lọ́kùnjà. Ó lè ń sọ àwọn ìbílẹ̀ kan sílẹ̀ nígbà wọn kàkú sílẹ̀. Wọ́n á ti wọ́n sílẹ̀. Ìṣègbè lára ìrìn àbí, ọlọ́lá àdúgbò ìṣòro wà láhálì bí وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته